Apple! okay. alpha àti omega tó lè tú ìpín àti ìṣẹ̀dá ṣe alpha àti omega lọ́dọ̀ ẹni tá a máa mú ìjì tá a máa lọ jíyìn fún ẹ ká náwó sókè ká sọ pé a Osha one one fifty péré ni nígbà tí màá pe evangelist fún mi Adéwùsì láàrin ìṣẹ́jú mẹ́wàá. Eh, praise the Lord. Èmi mọ̀ wípé àwọn aláyọ̀ la wà ń bì. Lórúkọ Jésù ayọ̀ wa ò ní dìbànújẹ́. jẹ́ kí gbogbo èèyàn máa ju ọwọ́ sí ọba àwọn ọba lórí ìjókòó wa yẹn jẹ́ ká máa sọ ohun tó dára sí i bí ó ṣe dára sí wa tó bí ó ṣe ṣe wá lóore tó bí ó ṣe pọ́n wa lé tó bí ó ṣe dáàbò bò wá tó bó ṣe mú kèmí àti yín bẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà tó sì tún fún wa ní àǹfààní láti wà títí di ìsinsìnyí torí wípé alààyè náà ni ó máa fọpẹ́ fún ọ ó dá mi lójú òkú ò lè yìn ọ́ láéláé ẹni tó ti kú ò lè láéláé alààyè náà ni ó máa gbé ọ̀gá torí pé mo wá láàyè. ọkàn wa ìmọ́lẹ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn àpọ́sẹ̀lì ẹ̀mí nínú àwọn wòlíì ẹ ṣeun ọ̀pá lọ́wọ́ àwọn olùṣọ́ àgùntàn ọ̀rọ̀ lẹ́nu àwọn ajíǹrere gègé lọ́wọ́ àwọn olùkọ́ ìwọ ló pé ìwọ ló rán níṣẹ́ ìwọ náà la látìlẹ́yìn iṣẹ́ tó rán ni òrán mọ mi sẹ́fà ẹ̀ àti ìwọ ló rán ní wọlé dé ni ọmọ tó rán ní níṣẹ́ tó ń ṣíwájú ẹni pé àbò àdúpẹ́ ìpamọ́ àdúpẹ́ lílọ bíbọ̀ wá. ẹ mà ṣe o. bàbá àgbà. ọlọ́run ìyanu. ó yẹ ká lè fi ijó gbéga kò ní rẹ̀ wá lórúkọ Jésù mo ní kò ní rẹ̀ wá lọ́dọ̀ àwa tí a wà níwájú tàbí ọ ò sí bàbá ìrẹ ní oníṣẹ́ ìyanu lásàkì rẹ we praise you lord you are worthy to be praised tàbí ọ sí bàbá. pray. Dábì ò sí bàbá. ló máa sako rẹ́gí. orí adélè ti wí bàrò ó lè ní ìtàn ni. torí bẹ́bẹ́ pípẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀. gbogbo àwọn tó ti dádé láyé ni wọ́n lè rí tọ̀sán. ẹ wo bàbá mi ọlágúnjú. inú ọjọ́ ẹ wo bàbá mi ọlágúnjú ìran ọba tí wọ́n ríṣẹ́ lórúkọ jésù ọmọ ọlọ́run ìran ọba wa ṣe dandan ọba ni mí ọba ni bàbá mi ẹ̀yin ìjòyè ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. ó dáa náà gbogbo àwọn ọba gbogbo àwọn ọba. ọba. àwọn ọba kan sì dúró sẹ́yìn. gbogbo àwọn ọba. gbogbo àwọn ọba. agbára mi lẹ̀ ẹ́ jẹ́ ká lọ sínú ààfin wa. agbára mi lẹ̀ ẹ́ jẹ́ ká lọ sínú ààfin wa. tẹ̀síwá jùlọ lọ́nà lójoojúmọ́ mo bí mo ti lọ olúwa jọ gbé mi sókè olúwa olúwa jọ gbé mi sókè. o. ẹbí mi ló kan ilé mi làánú dé sí. sọtẹ́lẹ̀ yẹn lẹ́ẹ̀kan. ẹbí mi ló kan ilé mi làánú dé sí o. àánú àmì kan gbogbo ayé mọ́ra nù gbà. àánú ti ṣe o àánú ti tún tàmí kan. màmí wà ń bẹ̀. àánú ti ṣe o àánú ti tún tà mí kọ́. ìtànú ti kún ro ìtànú ti sùn mí lójú. ìtẹ̀sí lè yọ ìtàn tó ń mú kẹ́bí ẹni ọkàn ni. àṣé bí a bá ń jẹ ènìyàn níṣẹ́ lẹ́bí ẹni ń kọ́ni láì lólùrànlọ́wọ́ lè tán padà àánú fẹ̀rí sí mi lẹ́nu ìgbà tánu ń bọ̀ kò dáwọ́ ojú rere tẹ̀lé wọ́n dẹnu ilé mi àlàáfíà ló ń kí wọn káàbọ̀ ẹ káàbọ̀ sínú ilé mi ẹbí mi ló kọ ilé mi lánàá dé sí ẹbí mi ló kọ ilé mi lánàá dé sí o àánú àmì kan gbogbo ayé mo ránú ẹ dá pàtàkì fún jésù nínú ayé wọn. let's clap for jesus in our life. ah ó ga o. it is mighty. ẹlòmíín sí jó gbójó yẹn tán. our brothers dance the way. pẹ̀lú àdúgbò tó jó yẹn ẹnì kan náà kẹsẹ̀ ti ọwọ́ wọn sókè ẹnì kan nà kẹsẹ̀tì kan ti rà sókè ẹnì kan nà sókè àwọn tó ẹ jẹ́ kí wọ́n nà kẹsẹ̀tì sókè wọ́n jó ijó yẹn wọ́n ra kẹsẹ̀tì yẹn ra wọlé. Ah, ah, ẹnìkan ni mo rí tọ̀nà sókè ah, ní lọ mọ́ṣáláṣí dímọ̀ lọ sáà ẹ̀yin náà lè máa bá wa rà á lórúkọ olúwa ayé yín máa máa tẹ̀síwájú mọ́mì inú yín dùn lónìí inú tèmi náà ń dùn lónìí lọ́la a ò ní bára wa sọkún mo ní lórúkọ olúwa a ò ní bára wa sọkún ẹja rà lọlé lórúkọ jésù máa dára fún wa gbogbo àwa tá a jẹ́jẹ́ lánàá àwa tá a jẹ́jẹ́ lánàá tá a fẹ́ mu wa ẹjọ́ gbogbo ọ̀ṣà tó wà nínú ilé ẹ máa bọ̀ níwájú tí má ti gbé máìkì sílẹ̀ mo fẹ́ rí yín gbogbo ọ̀ṣà home and abroad ìwọ tó wá láti amẹ́ríkà tó wá láti us tó wá láti ibi gbogbo tí má ti gbé máìkì ilẹ̀ mo fẹ́ rí yín lẹ́yìn bí gbogbo ó ṣẹ̀tọ̀ wá ta ó yẹ bá mi pékele ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ wa àná ẹ̀jẹ̀ wa san ẹ̀jẹ̀ wa san ẹ̀jẹ̀ tí bàbá Ọlágúnjú pè lánàá ẹ̀jẹ̀ wa san lórúkọ Jésù ó máa dára fún wa àwa tá a mú ẹ̀jẹ̀ wa wá ẹ̀jẹ̀ wa san má dúró kéèyàn kọ́kọ́ mu wá wá san tiẹ̀ wá san tiẹ̀ come and drop your own. ẹja wa san ẹja wa san. pay your vow. lórúkọ jésù ó máa dára fún èmi àti yín. mo ní lórúkọ jésù ó máa dára fún wa. àwọn kẹsẹ̀ tí wọ́n yẹn ṣì pọ̀ ẹja rà á ẹja promote wọn ẹja rà á lórúkọ jésù ó máa dára fún wa. sí ẹ̀yin náà bá worí òkè yẹ́rì táwọn bàbá bàbá mi ti dé mi ò dẹ̀ gbọ́dọ̀ dá wọn dúró jù ẹ máa rí pé orí ọ̀sán yẹn ti change lórúkọ jésù ó máa dára fún wa ní báyìí màá sista vic láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ máa pàtẹ́wọ́ fún jésù bí wọ́n ṣe ń bọ̀ sista vic bí wọ́n ṣe ń bọ̀ yẹn máa pàtẹ́wọ́ fún jésù dáadáa ẹ máa pàtẹ́wọ́ fún jésù. hallelujah hallelujah. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tí a rí gbà yìí ẹ ṣe my daddy's and my mommy god bless you sir god bless you ma ìpè yín ò ní kan ẹ ṣáájú ẹnìkan dìde lórí ẹsẹ̀ yín àwọn kan ò tí ì dìde wọn ṣe béèrè là ń ṣe ẹ gbọ́ ọwọ́ yín sókè ẹ máa ju ọwọ́ yẹn sí ọba àwọn ọba ẹ kọ owó bíi tí ọlọ́run yẹn gbà dára sí èmi àti ẹ̀yin ọlọ́run tí ò jẹ́ ká yọ sọnù ọlọ́run tí ò jẹ́ fòkú ọmọ ránṣẹ́ sí wa nílé ọlọ́run tí ò jẹ́ kọ́kọ́ ó gbé wa gbìn ọlọ́run tí ò jẹ́ kọ́kọ́ wọ́n sọnù kò jẹ́ ó rìn lọ ẹ gbé ọwọ́ yẹn sókè ẹ pariwo sókè ẹni ìpọ́kípọ́ tí mo lè dé àyèkáyè tí mo lè wà ògo ìyìn ọlọ́run lóyè o bàbá. ipòkípò tí mo lè dé. ayékáyé tí mo lè wà. ẹ pariwo ògo ògo. ló mọ̀ mí o ta ló ń béèrè mi tẹ́lẹ̀ ta ló mọ̀ wá o ta ló ń béèrè mi tẹ́lẹ̀ bí ó ṣe wà ọlọ́run tó gbé wá sí gbangba ò fàyè rí bí ó ṣe wà tóbi jù tó gbé ní gbàgbọ́ togotogo ẹ kò máa ju owó yẹn sí ẹ kò máa sọ nǹkan tó dùn sí aláàánú wa ni olóore ọ̀fẹ́ ni ọlọ́run tó ń gbà wá nínú ewu gbogbo ẹ kẹrin nínú iná ẹ wò ó tó bá jẹ́ pé ọlọ́run ò tí ì wà nínú iná yẹn tẹ́lẹ̀ iná yẹn á jó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n tìtorí pé ó ti tẹ́lẹ̀ dè wọ́n òun ni iná ṣe dàbí air condition lára wọn òun ló ń jà fún èmi àti yín lójú ọ̀run lójú àlá lójú ayé ẹ gbé ọwọ́ yẹn sókè àánú mi ló ṣe àánú mi ló ṣe o ah! orí mi ní gbogbo ọ̀nà wípé mi ò yẹ àánú mi ta ló lè pariwo sókè mo fẹ́ gbọ́ àánú mi ló ṣe ìwà rere yìí kọ́ àánú mi ló ṣe o ah! orí mi ní gbogbo ọ̀nà wípé mi ò yẹ àánú mi ló ṣe àní àkókò àánú mi ló ṣe. ọlọ́run mo sìn ọ́ ládójú dórí òkè àánú ah, àánú mi ló ṣe àánú mi ló ṣe o orí mi ní gbogbo ọ̀nà wípé mi ò yẹ àánú mi ló ṣe ó yá sọ̀rọ̀ sókè ọlọ́run ọlágúnjú ni. àánú mi ló ṣe. orí mi ní gbogbo ọ̀nà wípé mi àjọ ṣáàjọ pọ̀ lẹ́gbẹ̀ẹ́. good. àwọn olórin sì tún bọ̀. many oh, singers are still coming. wo wàá jó ìbànújẹ́ yẹn sọnù lónìí. you will dance away your sorrow gbogbo ìbànújẹ́ tó wà ní ayé ẹ̀yàn lónìí lórúkọ olúwa kò ní bá wa padà lọ sílé gbogbo wa pẹ́sẹ́pẹ́sẹ́ a máa lọ pẹ̀lú ìdáláre. Eh. mo gbé ọ̀gá ọlọ́run mo yìn ọ́ ó jẹ́ kí ipò mi kó ṣòfò nínú ìdílé mi ó yá ẹ pariwo àdúrà ọ̀gá. orúkọ jésù ọlọ́run àánú ò àdúpẹ́ ẹgbẹ́ ọ̀gá ìyẹn ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ìfowópamọ́ ìdílé wa ayọ̀ amọ̀rírì olùẹ̀gbọ́ ọpẹ́ wa. ó jẹ́ kí ìfowópamọ́ wa kó ṣòfò nínú ìdílé wa. olúwa ó ṣe o ní gbogbo ọ̀rọ̀ adágbàgbọ́ ẹ̀ lọ́wọ́ ọlọ́run. ipò wa ẹ̀kọ́jọ́ kó ṣòfò nínú ìdílé agbẹ́yìnga kì í ṣe mímọ̀ ṣe wa. àánú la rí gbà wípé ṣé ní gbogbo ọ̀rọ̀ àbọ̀ ipò wa ìlànà ọlọ́run la rí gbà ẹni tó kàn ló mọ olùwẹ̀ gbà yín wá. ìlérí ọlọ́run dẹ̀ ṣe mímí àtẹ̀yìn lára ipò wa ní la fi máa rí etí wa la fi máa gbọ́ pé búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùnkárùn kan kì yóò wọlé wa ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run á yìn ọ́ ọlọ́run á ọ̀gá o lọ́pọ̀lọpọ̀ o lọ́pọ̀lọpọ̀ awé máa yẹ̀wò o lọ́pọ̀lọpọ̀ jésù kìsì olúwa amen orúkọ jésù amen ó kéré gan orúkọ jésù amen ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ agbé yín ga ipò wa ò jẹ́ kó ṣòfò nínú ìdílé wa adúpẹ́ ipò wa ò jẹ́ kó bọ́ sọ́wọ́ ẹlòmíràn àyìnyàn ọlọ́run ẹ̀mí mímọ́ lórúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa ìwọba tó ń jẹ́ alfa àti omega wa adúpẹ́ lọ́wọ́ rẹ lọ́pọ̀lọpọ̀ ayin orúkọ mímọ́ rẹ ọ̀tá gbógun ní tòótọ́ ayé gbógun òkùnkùn náà sọ pé kọ̀nà tá a gbé gbà ṣùgbọ́n wọ́n lọ́rùn alààyè ó pa wá mọ́ ó kó wa yọ nínú ewu gbogbo ṣe báwa náà ní níwájú rẹ yìí lórúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa. Amen. Amen yé ó mà kéré ẹ̀yin màmá lórúkọ jésù ọlọ́run gbá yẹn wá ẹ mọ̀ pé ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn mi ò lè dúpẹ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò lè dúpẹ́ yẹn ẹni tó kàn ló mọ̀ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ rẹ ìbànújẹ́ òjò wọlé tọ̀ wá ọlọ́run àyìn ọ́ òjà máa sọkún kiri bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ àwọn tí wọ́n fi ẹ̀rín gbọ́ owó lọ́wọ́ ẹni tí wọ́n á dẹ̀ fi ẹ̀rín ná ní tiwọn á dẹ̀ fẹ́ kó ń dà á lẹ̀ fún wọn adúgbò òòjà kó jẹ́ ìpín wa lórúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa àná ń dúpẹ́ lórí ìdílé wa ìdílé wa kò di ìdílé onídìílé àyè wa òòjà kó ṣòfò òòjà kan fẹ́ lómi ṣe wa a gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ ọfà tí òkùnkùn ń ta adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ò jẹ́ kó mú wa àyìn ọlọ́run wa àgbẹ̀ ọ̀gá lórúkọ jésù ọlọ́run ó yá gba wa ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa àní ògo ni fún orúkọ olúwa ọpẹ́ tá a mú wa olùwàjò ṣe ìtẹ̀wọ́ gbà jésù olúwa wa. àmì àmì àmì ní orúkọ jésù. ẹ wá múra láti gbàdúrà báyìí. to pray. àdúrà àkọ́kọ́ tá a kọ́ gbà. the first prayer point we are going to pray is this ìyá yẹn sọ̀rọ̀ kan níbí. our mother said something here. ibẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ àdúrà. and that is where we are going to start our prayer point. kí ni ohun tó sọ. what did she say. ó ní iyọ̀ ayé la jẹ́. that we are the salt of the world. àbí ohun tó wí kọ́ nìyẹn. is that not what she said. ẹ wàá fi gbogbo agbára yín gbàdúrà yín. and you are going to use all your skill to pray. má wo ẹnikẹ́ni. don't look at anybody. ìwọ ni kò ṣe kí ni o just know yourself know what you came here to do. you call the name of Jesus well. Ọlọ́run alágbára. the mighty one. lọ́dún tí mo wọnú rẹ̀ yìí. this year. agbára tí iyọ̀ mi kò fi ní dòkú. the power that my soul will not go sour. ẹ gbà dáadáa o. pray it very well. ìyọba kékeré àkókò ni mo ní. we have only few time to pray. and we are going to pray no, some further prayer within a few minutes. but pray this prayer. olúwa oh, yọ̀ǹda agbára fún mi. release the power into my life. agbára tí iyọ̀ mi kò fi ní dòbù. the power my soul nínú ìdílé mi láàrin ẹgbẹ́ láàrin ọgbà agbára ńlá tí iyọ̀ mi ò fi ní dòbù. olúwa yọ̀ǹda rẹ̀ ó pariwo ẹgbàá lọ́dún rẹ̀. Jésù ọlọ́run alágbára o olúwa yọ̀ǹda agbára yìí fún mi iyọ̀ ayé mi ló kọjá gbàgbé. yọ̀ǹda agbára yìí fún mi. ní orúkọ ńlá ti Jésù. agbára tí iyọ̀ ayé mi òfin ní òbu ẹ̀kọ́ lọ́dún sọ̀rọ̀. olúwa yọ̀ǹda rẹ̀. olúwa yọ̀ǹda rẹ̀ ní orúkọ jésù ọba àwọn bá yọ̀ǹda rẹ̀ fún mi ní agbára yé olúwa fún mi ní agbára yé olúwa yọ̀ǹda rẹ̀ fún mi ní orúkọ jésù agbára tí yàyẹ òfin ní di òbu olúwa yọ̀ǹda fún wa yọ̀ǹda fún wa yọ̀ǹda fún wa yọ̀ǹda fún wa yọ̀ǹda fún wa agbára tó tó rìnrìn àjò ayé tí ìyá yóò òfin ní di òbó tí ìyá yóò wáyà òfin ní di òbó tọmọtọmọ tọkọtọkọ lóko olúwa yọ̀dá fún wa olúwa yọ̀dá fún wa jésù kìí sìn olúwa wa. tí ìkorò bá ti wá yé obìnrin iyọ̀ rẹ̀ ti dògbò. tí ọkọ bá sọ wípé òun ò tiẹ̀ mọ̀ níyàwó òun mọ́ iyọ̀ yẹn ti dògbò. the salty problem tí o bá forí ṣe fi gbogbo ẹ̀ ṣe. if you use all your strength to do things. tọkọ wa sọ pé kí ló ṣe. and husband now say what did you do. iyọ̀ ti dòbu. that means your problem has fallen. ẹ korúkọ jésù. you call the name of jesus. ẹ gbàdúrà. you will pray. ẹ sọ fún ọlọ́run. and you will tell the people. olúwa agbára ńlá tí ayé mi ò fi ní díbàjẹ́ tí ìyọ̀dílé mi ò fi ní dìbàjẹ́ olúwa kí n tó kò níwájú rẹ̀ lóru yìí olúwa fi dá mi lọ́lá ó yẹ pariwo ẹgbà lọ́dúnrún. Ọlọ́run alágbára o. Olúwa fi dá mi lọ́lá. Ìyá yóò rò fún ní dòbí kí ló kọ̀ níwájú rẹ̀. Olúwa fi agbára yìí dá mi lọ́lá olúwa yóò dẹ fún wa. olúwa fi dá mi lọ́lá olúwa yóò dára fún wa. olúwa mi agbára yìí dá mi ọlọ́run alágbára o agbára tí ìyáyé òfin ní dìbò lórúkọ jésù olúwa yóò dá fún wa agbára tí ìyáyé ọmọ òfin ní dìbò olúwa yóò fún wa kátó kò nínú pàdé sí ní orúkọ jésù agbára ńlá tí yàrá òfin yín dìbò olúwa yọ̀dá fún wa yọ̀dá fún wa yọ̀dá fún wa yọ̀dá fún wa yọ̀dá fún wa yọ̀dá fún wa nínú ayé àwọn ènìyàn wọ̀nyí ní orúkọ jésù ọwọ́ agbára tí yàrá òfin yín dìbò olúwa yọ̀dá fún wa olúwa yọ̀dá fún wa olúwa yọ̀dá fún wa olúwa yọ̀dá fún wa olúwa yọ̀dá fún wa olúwa yọ̀dá fún wa ní orúkọ ńlá tí jésù ọwọ́ agbára ọwọ́ agbára. jésù kìí olúwa wa àmì ńlá alpha àti omega ìbẹ̀rẹ̀ àti kíni o ìbẹ̀rẹ̀ àti òpin ó mọ̀ bẹ̀rẹ̀ ayé wa ó mọ̀ àárín ayé wa bẹ́ẹ̀ ló dẹ̀ mú pin rẹ̀ torí kò ló dá wa. mo sọ fáwọn èèyàn ní bẹ́ẹ̀ sunday. I was telling some people on Sunday. mo ní bí gbogbo yín ṣe rí yìí. as you are. èmi ò mọ orúkọ yín. I don't even know your name bí n bá dẹ̀ máa morúkọ mo lè mọ bí bí márùn àbí mẹ́fà. maybe like five ṣùgbọ́n nìkan morúkọ gbogbo wa pátá. but there somebody that knows all our names. nítorí pé òun kí ni o alva alomega. because he the ìbẹ̀rẹ̀ àti òpin. ó mọ wa. he knows our name. ó mọ wa. he knows our house. ó mọ bí à ń gbé. he knows where we live. ẹ̀gbọ́n tí wo ní sáàmù wí ni. ó ní yóò porúkọ mi. èmi á dẹ̀ ṣe kí ni o èmi á sì dá lóhùn nítorí kí ni òun ní ìbẹ̀rẹ̀ àti òpin. he knows her name is the alpha and omega. nígbà tí bẹ́ẹ̀lì tẹ̀ tún máa sọ̀rọ̀ ó ní nínú rẹ̀ láti dáhùn gbogbo ó ní lẹ́yìn rẹ̀ kò sóhun tá a tún dá mọ́ ẹ korúkọ jésù tó olúwa ayé ti tún ayé mi dá ayé ti sorí ayé mi kodo. agbára ńlá tí ó ṣàtúnṣe ayé mi tí ó gbé ayé mi nàró padà olùwàjò wọnú ayé mi òye pariwo ẹgbà lọ́dúnrún. ọlọ́run alágbára o agbára ńlá yóò ṣàtúnṣe ayé mi. agbára tí o tún ayé mi dùn. agbára yẹn wọnú wa wọnú wa. yóò ṣàtúnṣe ayé mi. ọlọ́run yọ̀ǹda rẹ̀. ọlọ́run yọ̀ǹda rẹ̀. ọlọ́run yọ̀ǹda rẹ̀. ọlọ́run yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ yọ̀ǹda agbára ẹ̀ fún mi ah. yọ̀ǹda agbára ẹ̀ fún mi. tó tún ayé wa bọ́ tó tún ayé wa ṣe olúwa yọ̀ǹda agbára ẹ̀ fún ẹni arọ́ yìí ní orúkọ jésù àbẹ̀ fún agbára agbára tó tún ayé wa rọ padà agbára tó tún ayé wa sọ padà ayé wa tó ti dorí kodò tí ò gbà ayé wa sókè padà ní orúkọ jésù olúwa yọ̀ǹda agbára ẹ̀ fún wa yọ̀ǹda agbára ẹ̀ fún wa yọ̀ǹda agbára ẹ̀ fún wa yọ̀ǹda agbára ẹ̀ fún wa yọ̀ǹda agbára ẹ̀ fún wa agbára yí padà ọ̀tún lórúkọ jésù jẹ́ kó wọnú ayé wa jẹ́ kó wọnú ayé wa kó wọnú ayé wa jẹ́ kó wọnú ayé wa jẹ́ kó wọnú ayé wa lórúkọ jésù ayé ti sorí wa kodò ayé dorí òkú wa kodò agbá àti ògbóògbó ọjọ́ ìgbàgbọ́ ayé olùwàgbé wọ̀ jésù kìrìsì olúwa wa hmm. ìdílé wa kò ní ìdílé onídìlé ẹ máa gbàdúrà ẹ jókòó ní ìṣẹ́jú kékeré ṣe rí àwa obìnrin a nílò agbára bẹ́ẹ̀ ni o. Yes pàápàá láyé burúkú tí a wà. especially in the wicked world that we have. obìnrin tí ò bá múra sí tí ò gba agbára ọlọ́run. and a woman that doesn't pray and doesn't have the power of the. ẹ jẹ́ mọ̀ wípé àwọn randanrandan àwọn tí ẹ lè ṣe kí ni tí wọn gbádùn wọn á dẹ̀ gbalé mọ̀yàn lọ́wọ́. they will just take your home from you obìnrin á forí ṣe á fọrùn ṣe gbogbo ayé ẹ̀ bàtà ó fi ṣe. and you will lose all your power all your life to work ẹnì kankan lè wọlé wẹ́rẹ́ adẹ̀ lè jáde adẹ̀ gbàdílé lọ́wọ́ rẹ̀ and take her home. àwa dà sí o oh God. and she will not be left alone. wọ́n bá tẹ̀ tún fẹ́ ṣe dáadáa bóyá yẹn bímọ mẹ́ta bó bí mẹ́rin ọmọ mẹ́rin wọ́n tún da ọmọ yẹn wọ́n tún dà sí nígbà. even give all the children. òun náà máa ṣe kí òun náà ni wọ́n tún máa tọ́jú àwọn. and she will now be catering for all those children ẹ pariwo tó. and you are going to shout aloud. ṣe é gbà. are you going to pray. agbára fọwọ́ kàn mí kó kú. the power that touched me and die. àwọn ará alágbàdo wà ń bí. the people of alágbàdo are you here lóòótọ́ àti máa gbàdúrà yẹn ṣùgbọ́n nígbà tí ọlọ́run wá yí àdúrà yẹn padà orí ìdókòó mo wà táwọn èèyàn ti ń sọ̀rọ̀ pé agbára fọwọ́ kàn mí kó kú mo tún wò ó pé irú èwo tún lélẹ̀ ẹ gbà á fọwọ́ kan tá à ń sọ yẹn yẹn ni pé tọ́ta bá ṣe kínú tó bá gbọ́wọ́ bí wá. and if your enemy just bring the wicked hand. mo wá jókòó. and now set down. agbára fọwọ́ kàn mí kó kú. the touch me and die ẹ̀mí ọlọ́run wá mú mi lọ sínú bíbélì. and me the spirit of the lord minister, and take me to the bible. pé kí n wo ìránṣẹ́ ọlọ́run kan. that is the ministers of God. ó fẹ́ na ọwọ́ rẹ̀ báyìí láti kí ni ọwọ́ rẹ̀ kan wọ́n tún fẹ́ pa Elisha ó tún ṣe kí ni ó tún bù fọ́jú àdúrà tó lé kan sí. so this prayer point is applicable. ẹ pariwo tó. you shout aloud. agbára fọwọ́ kàn mí kò kú fọwọ́ kan mọ̀ mi kò kú fọwọ́ kan kọ̀ mi kò kú ẹlò ah, ní sùúrù wàá gbà ládùúrà mo fẹ́ ṣí i níyè dáadáa. I want to open your comprehension. Bàbá àti ìyá wá ti jìyà jìyà jìyà lórí ọmọ àkókò tó yẹ kí ìyá àti bàbá máa jẹ wọn mọ wàhálà dé wọ́n wá sọ ọmọdé kí ni wọ́n á sọ ọmọdé àgbà náà. And they will not turn that child to a problem for them ẹ̀yin obìnrin lórúkọ olúwa ìdààmú ọjọ́ alẹ́ kò ní jẹ́ ìpín yín. àmín. èrè díẹ̀ ni ẹ tẹ́ fi nílùú agbára. the reason why you have to ask for ẹ kọ́kọ́ wo ìrìn àjò yín. just look at the journey of your life. oṣù mẹ́sàn nine months. ṣé ohun tó rọrùn ni. it kò rọrùn. it is not easy. ẹ bá tẹ ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ wà lóyún sí àsìkò òjò tó lọ jásìkò ẹ̀rùn. and when maybe you are you are season èrèdí ẹni ẹjẹ gbọ́dọ̀ gbàdúrà yẹn ìyẹn ni pé ẹni bá lépa rẹ fún ibi kó ṣe kí ni o kó kú dànù ẹni bá lépa ọmọ rẹ kó ṣe kí ni o kó kú dànù ẹni bá lépa ọkọ rẹ kó ṣe kí ni o ẹni tó bá tún wá sọ wípé mo fẹ́ wọnú ìdílé rẹ kó ṣe kí ni o kó kú dànù ẹ wo ìṣẹ́jú kékeré àkókò mi ti fẹ́ tó báyìí. my time is almost up. dáradára. pray very well. a ti máa gbàdúrà yẹn tẹ́lẹ̀ òun náà ni pé agbára back to sender. we have been praying in the past. bí a ṣe máa gbà tẹ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹmi bí mo gbé jókòó sí ẹni yàrá kan ṣe programu ni bí ẹmi náà kan ṣe pe àdúrà mi agbára fọ ọkàn mi kó kú àdúrà tó lé kan sí ẹ gbà dáradára olúwa oh, ayé ò gbọdọ̀ dàdílé mi rú ayé ò gbọ́dọ̀ dàdí ilé mi rú ọ̀tá ò gbọ́dọ̀ ráyè nínú ìdílé mi agbára fọwọ́ kàn mí kó o kú agbára fọwọ́ kàn ìdílé mi kó o yá wèrè agbára fọwọ́ ìdílé mi kó dìdàkudà olúwa yọ̀ǹda rẹ̀ fún mi ó pariwo ẹgbàá lọ́dún rọ̀. ọlọ́run ọlágbára o agbára fọwọ́kàn mi fọwọ́kàn mo fọwọ́kàn ẹ kó o kú olúwa yọ̀ǹda sínú ayé mi. olúwa yọ̀ǹda agbára ìṣúná ayé mi. agbára fọwọ́kàn mo fọwọ́kàn agbára tí ò láàánú ni agbára tí ò láàánú ọ̀tá agbára fọwọ́kàn ayé mi kó o kú agbára fọwọ́kàn ilé mi kó o kú olúwa yọ̀ǹda rẹ̀ yọ̀ǹda agbára yìí olúwa yọ̀ǹda rẹ̀ fún mi olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀dá rẹ̀ olúwa yọ̀dá rẹ̀ olúwa yọ̀dá rẹ̀ olúwa yọ̀dá agbára ẹ̀ fún mi. lórúkọ jésù agbára fọwọ́ kàn mí. olúwa yọ̀dá agbára ẹ̀ fún mi. agbára tó pa sátani àtàwọn ogun rẹ̀ mú lórúkọ yóò lọ́ọ̀ yọ̀dá fún mi agbára fọwọ́ kàn mí kó kú agbára fọwọ́ kàn mí kó kú agbára fọwọ́ kàn mí kó kú olúwa yọ̀dá fún mi. olúwa yọ̀dá agbára ẹ̀ fún mi. yọ̀dá fún mi yọ̀dá fún wa yọ̀dá fún wa lórúkọ jésù. yẹnni agbára tá ò lè ṣe níbi tá ò lè ṣe níkà. tí ò pa ẹni bí rán. Ah. ẹnikẹ́ni ọ̀dọ́ ẹni olú ayọ̀dá agbára yẹ olú ayọ̀dá agbára yẹ olú ayọ̀dá agbára yẹ olú ayọ̀dá agbára yẹ olú ayọ̀dá rẹ̀ fún mi. olú jésù kìsì olúwa wa ẹ gbà lẹ́ẹ̀kejì kan tó carry assignment wọn olúwa yọ̀ǹda agbára yẹn fún mi àní wọn á dẹ̀ ṣe kíni àfọdé wọn á dẹ̀ kó lé ọkọ. and they will just chase her out. ẹlòmíì náà gan wọn á ṣe kíni wọn á dẹ̀ pa bẹ́ẹ̀ náà ṣú. even kill her like that. ẹ béèrè fún agbára. ask for the power. ẹni bá sọ pé o rojú ráyè nínú ìdílé rẹ. anyone that say you will not have peace of mind in your home ah. should ìránṣẹ́bìnrin kan wà. there was a particular woman. wọ́n ní ó ti máa lóyún ó bá ti pósù mẹ́ta àtọ́jọ́ mẹ́ta ìyá ọkọ rẹ̀ á dẹ̀ di màálù á dẹ̀ ṣe kínú á dẹ̀ forí sọ oyún á bàjẹ́ uh, ó dẹ̀ ṣe nígbà mẹ́ta ìyá ọkọ ni o ṣùgbọ́n lẹ́lẹ́ẹ̀kẹrin nígbà tá agbára yẹn ti wọnú ayé rẹ̀ ó lọ bá wòlíì ọlọ́run wòlíì ọlọ́run ní o nídìí àti gbàdúrà mi máa béèrè fún agbára. just ask for power. agbára ni kò sá máa béèrè fún. just ask for power. obìnrin yìí náà bèṣù gbẹgbà ó bẹ̀rẹ̀ sí ní béèrè fún agbára. and she started asking for that power. ìyẹn ni pé agbára fọwọ́kàn mi kó kú ni. the power of touch me and die. tí wọn sọ fún ìyá ọkọ ìyá ọkọ mọ̀ pé ó ti tún lóyún mi. and they didn't even tell the mother in law but she knew she has conceived again. as usual bó ṣe máa ń rí. oṣù mẹ́ta. three months. àtọjọ́ mẹ́ta. and three days. ó tún di màálù. and she turned to a cow. ó dẹ̀ ń bọ̀. and she was coming. gbúra gbúra gbúra she was coming. ó fẹ́ forí sọ báyìí ó forí sọ kí ni o. àpáta. she just eat a, a rock. nígbà tí ilẹ̀ máa ń gbọ́n ó ṣe kí ni o ó dágbére fáyé. Okay. ó wá ló ní ìdí agbára yẹn ó ní ìdí ẹ àgbà lẹ́ẹ̀kan sí i ṣe rí ìkórètà tí ó jẹ́rí ìṣòro kì í ṣe àdúrà máa ṣe kí ni o Eh, oh lord see me now ṣọlọ́wọ́ ò rí ọ tẹ́lẹ̀ ni agbára tí ò láàánú ló yẹ kí a máa béèrè fún àdúrà tí ò láàánú ló yẹ kí a máa gbà lóru ẹ káríwó tó olúwa oh, gbogbo àwọn tó dúró sójú ọ̀nà mi gbogbo àwọn tó dúró sójú ọ̀nà ìdílé mi gbogbo àwọn tó dúró sójú ọ̀nà ọmọ mi àti ọkọ mi tọ́fẹ́ ṣayé wa níbi tọ́fẹ́ ṣayé wa níkà agbára fọwọ́kàn mi kó o kú kó o ya wèrè olúwa rọ̀ ọjọ́ rẹ̀ sínú ayé mi àti ìdílé mi ó yẹ kariwo ẹgbẹ́ ọlọ́run rọ̀. yóò ọlọ́run alágbára o agbára fún mi. olúwa yọ̀ǹdẹ̀. olúwa yọ̀ǹdẹ̀ sínú ayé mi agbá fọwọ́kọ ní fọwọ́kọ ẹ̀mí kó kú tàbí kó yá wèrè olú ọ̀yẹ̀dẹ̀ sínú ayé mi lórúkọ jẹ́. olú ọ̀yọ̀dẹ̀ rẹ̀ sínú ayé mi. agbára tí ò láàánú ọ̀tá. agbára tí ò láàánú ọ̀tá. agbára tí ò láàánú òkùnkùn. olú ọ̀yọ̀dẹ̀ rẹ̀ sínú ayé mi. olú ọ̀yọ̀dẹ̀ rẹ̀. olú ọ̀yọ̀dẹ̀ rẹ̀. olú ọ̀yọ̀dẹ̀ rẹ̀ olùyọ̀dá rẹ̀ olùyọ̀dá rẹ̀. pàtà tó máa ń pọṣọ àtàjẹrù ọlọ́yọ̀dẹ̀ fún mi yọ̀dẹ̀ fọmọ yọ̀dẹ̀ fàyà lórúkọ jésù agbá fọwọ́kọ̀ mi kò kú agbá fọwọ́kọ̀ mi fún ibi kò kú agbá fọwọ́kọ̀ mi fọyà fọwọ́kọ̀ yà mi fọwọ́kọ̀ mi fún ibi kò kú ọlọ́yọ̀dẹ̀ fún wa ọlọ́yọ̀dẹ̀ fún wa ọlọ́yọ̀dẹ̀ fún wa. jésù kìí olúwa wa agbára máa bọ̀ agbára máa bọ̀ wá agbára máa bọ̀ agbára máa bọ̀ wá agbára bí iná agbára bí yàrá agbára tó jagbára lọ agbára máa bọ̀ ó yá agbára máa bọ̀ agbára máa bọ̀ agbára bí iná agbára bí yàrá agbára tó jagbára lọ agbára máa bọ̀ ó. náà agbára bí yàrá agbára tó ní agbára lò agbára máa bọ̀ ìyá béèrè fún agbára máa bọ̀ wá. agbára bí iná agbára bí yàrá agbára tó jábára lọ agbára máa bọ̀. agbára máa bọ̀ agbára máa bọ̀ wá agbára máa bọ̀ agbára máa bọ̀ wá agbára bí iná agbára bí yàrá agbára tó jábára lọ agbára máa bọ̀. agbára máa bọ̀ agbára máa bọ̀ agbára máa bọ̀ agbára máa bọ̀ agbára bí iná agbára bí yàrá agbára lọ agbára máa bọ̀. agbára máa bọ̀ agbára máa bọ̀ wá agbára máa bọ̀ agbára máa bọ̀ máa bọ̀ wá agbára bí iná agbára bí yàrá agbára tó dágbára lọ agbára máa bọ̀ agbára máa bọ̀ agbára máa bọ̀ agbára bí iná agbára bí yàrá agbára tó dágbára lọ agbára máa bọ̀ agbára tó dágbára lọ agbára máa bọ̀ agbára tó dágbára lọ agbára máa bọ̀ agbára tó dágbára lọ agbára máa bọ̀ agbára tó dágbára lọ agbára máa bọ̀ agbára máa bọ̀ ìṣẹ́jú díẹ̀ ní àgbà. Abba, Abba, Abba, Abba, Jesus. orúkọ jẹ́. wojú olúwa fún ọmọ agbára kọ̀yà agbára tí ó lànà fún yín tẹ́ fi rọ́nà lọ agbára tẹ́ fi dọ́lọ́mọ láyé lórúkọ jésù ó yẹ kó wọnú ayé yẹn lọ. gbogbo agbára tó dúró pé ò ní rúre kó sọ́ọ́re agbára kọ̀yà agbára fọwọ́kàn mi kó kú padà fọwọ́ kan yúnú mi kó ya wèrè lórúkọ jésù ó yà wọnú ayé wa. Hmm. ògo ni fún orúkọ lò. hallelujah. ó kù ṣẹ́jú mẹ́rin péré. ẹ pe orúkọ jésù. olúwa ẹ gbàdúrà yìí dáadáa. pray this prayer very well. ǹjẹ́ ayé láyà o. I am not scaring you. ó ń bọ̀ ń bọ̀ là ń o. ṣùgbọ́n kì í ṣe àwọn báyìí gbogbo ara gbogbo jù. you are going to be prepared. orúkọ jésù tó lẹ́ẹ̀kan. you call the name of Jesus once. ọlọ́run alágbára. power. agbára tí ìdílé mi ò fi ní dahoro lọ́dún yìí. the power that will not make my own to be empty this year. ẹ gbà dáadáa o. pray it very well. ẹ̀yin náà ti mọ̀jọ́ agbára ọlọ́run nígbà tí ò bá wí àní ṣe kí ni o àní sọ. God will not say he will not talk. ẹ pariwo àdúrà méjì náà ni agbára tí ilé mi ò ní dahoro nínú ọdún yìí. olúwa fi gbèmí níjà ó yẹ káríwé ẹgbà lọ́dúnrún. ọlọ́run alágbára o agbára tí ìdílé mi ò fi ní di àwọn orí ọdún yìí olúwa fi gbè mí níjà fi gbè wá níjà fi gbè mí níjà fi gbè wá níjà. agbára tí ìdílé mi fi ní di àwọn orí ọdún yìí olúwa fi gbè wá níjà. agbára tí ìdílé mi fi ní di àwọn orí ọdún yìí olúwa fi gbè wá níjà. fi gbè wá níjà. olúwa fi gbè wá níjà. fi gbè wá níjà. olúwa fi gbè wá níjà. olúwa fi gbè wá níjà. olúwa fi gbè wá níjà. olúwa fi gbè wá níjà. olúwa fi gbè wá níjà. bí fi ní di àwọn olúwa fi gbè wá níjà. olúwa fi gbè gbìyà níjà ó là fi gbìyà níjà ó là fi gbìyà níjà agbára kídìlé ọ̀fìn níta ọ̀rọ̀ ní orúkọ láti jésù ọlọ́ fi gbìyà níjà fi gbìyà níjà fi gbìyà jésù kìsì olúwa wa hmm. àdúrà kan tó kù rèé prayer point. ẹ porúkọ Jésù tó. you are going to call the name of Jesus well. táìmì ti tó. my time is up. ẹ sọ fún Ọlọ́run. and you tell it to God. Olúwa. Oh Lord. nínú ọdún tí mo wà yìí. this year that I am agbára tí áńgẹ́lì kú òfin ni wọlé mi. the power that the angel of the dead will not come into my home. tí ó fi rí ilé mi tí ó rí ilé mi kọjá. I will see my own and pass through. olúwa o sọ̀kalẹ̀ sínú ìdílé mi ó yẹ pariwo ẹgbàá náà dúró. olúwa o agbára tí áńgẹ́lì kú òfin ni wọlé mi wọlé mi tí o fi rélé mi kọjá ní ọdún yìí olúwa yóò dẹ̀ sínú ayé mi sọ agbára yìí kọlẹ̀ sínú ayé mi agbára tángẹ́lì kò fi ní wọlé bèmí tó fi ní wọlé mi lórúkọ yéésù lásàtì olúwa sọ̀kà ìsínú ìdílé mi èmi àti ìdílé àtọmọ àtayé àti ẹbí mi agbára tángẹ́lì yìí ká parí òfin. olúwa yọ̀ọ̀dá agbára ìsínú ìdílé mi agbára yọ̀ọ̀dá agbára ìsínú ìdílé mi olúwa yọ̀ọ̀dá sínú ìdílé mi yọ̀ọ̀dá sínú ìdílé mi yọ̀ọ̀dá sínú ìdílé mi jésù kìsì olúwa wá. ọmọ mi látàlágbàdo ó kọrin yẹn bí lẹ́ẹ̀kan. and one of my daughter from alagbado sang that song here. orúkọ jésù. amen. o ti wá èyí. you have come to this program. mo wí. I said it. ohun tí ń ṣẹlẹ̀ nínú ìrìnàjò ọdún twenty twenty one téèyàn kì í fi wà mí mọ́ lórúkọ jésù kò ní wọnú ìdílé wa. ẹ gbọ́wọ́ lórí yín lórúkọ bàbá máa àti ẹ̀mí mímọ́ agbára torí rẹ̀ kì í fi gbàbọ̀dé kú torí rẹ̀ kì í fi gbàbọ̀dé àṣìta ìbọn lórúkọ jésù ó yá kó sáwọnú ayé wa lórúkọ jésù kó sáwọnú ayé wa agbára tó fa ikú kì í bà á lójú ọ̀run lójú àlá lójú ayé ni lórúkọ Jésù ó yẹ kó sáwọnú ayé wa. mo sọ wípé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè agbára tí òkùnkùn ayé ọ̀tá àwọn ẹ̀mí burúkú tó ń ọpẹ́rẹ́tì lákòókò yìí tó fi ní sọ̀dílé wa di ahoro agbára náà lórúkọ jésù ọlọ́run kó yọ̀ọ̀dẹ̀ ẹ̀ fún wa mo ní bàbá kó yọ̀ọ̀dẹ̀ ẹ̀ fún wa ọmọ kó yọ̀ọ̀dẹ̀ ẹ̀ fún wa ẹ̀mí mímọ́ kó yọ̀ọ̀dẹ̀ ẹ̀ fún wa a ti wọnú ìpàdé yìí bá a ti wá àní lọ bẹ́ẹ̀ ìgbà ọ̀tun yóò dé sáyé wa ohun rere yóò fara hàn ó dá ọ̀rọ̀ wa yóò di ẹ̀rí ogun jíjà rẹ̀ ó tán ogun jíjà rẹ̀ ó dópin lórúkọ olúwa ogun tó sọ pé òní ní ìfọ̀kànbalẹ̀ ogun tó sọ pé òní ní ìsinmi mo wí agbára tó ju agbára lọ lórúkọ jésù kó fi ṣòfò dànù mo wí ni kó fi ṣòfò dànù ogun tó ń bá ọjà lójú oorun lójú àlá torí wọn mọ̀ pé téèyàn bá ti sùn kò sí agbára kan mọ́ ṣùgbọ́n mo wá sọ pé agbára tí ó pa wọ́n lẹ́nu mọ́ agbára tí ó gbèjà rẹ̀ tàbí ní kankungun ayé rẹ lójoolójú àlá mọ́ lórúkọ jésù ọlọ́run kò yọ̀ǹda rẹ̀. ọ̀rọ̀ wa ti di ẹ̀rí. o ti rí bẹ́ẹ̀. ògo ni forúkọ ló wà. hallelujah. sir. Daddy, thank you, sir. Ẹnu ọwọ́ tí wọ́n sọ pé more anointing in Jesus name. Àmì ìròyìn ọ̀tún lórúkọ Jésù. Amen. Àmín. Ẹja pàtẹ́wọ́ fún Jésù. Let's clap for Jesus in his life. Àwọn obìnrin rere ni mo fẹ́ ká pàṣẹwọ́. Only the good women should clap. Obìnrin rere ni kó pàṣẹwọ́. Only the good women should clap. Amen. a tún tẹ̀síwájú lórí. we are progressing. lórúkọ Jésù èmi àti yín a ò ní gbàgbà àánú àdúrà. we will not pray amiss. mo ní lórúkọ Olúwa a ò ní gbàgbà àánú àdúrà. we will not pray amiss. mo tún fẹ́ gba àwọn bàbá mi nínú Olúwa. call our father in the Lord. àwọn ni Ọlọ́run fẹ́ lò fún wa ní àkókò. it's him that God wants to use for us. mo sọ fún yín lẹ́ẹ̀kan. I told you earlier. ilé ẹ̀kan tí wọ́n sọ pé kẹ́ ẹ ṣe. I said anything I ask you to do. ẹ jẹ́ ká ṣe é. do it. nínú ẹ̀ ní ìyanu wà. that is there that you have wonders. lórúkọ Olúwa èmi àti yín a máa lọlé pẹ̀lú ẹ̀rín ńlá. amen we go home to continue. tí àwọn bàbá wọn yìí bá wa. because God is so good to us. a àánú gbà. we obtain mercy. àbí àánú kọ́ la rí gbà ni. it's not mercy that we obtain. àánú la rí gbà. it is mercy that we obtain. àánú tèmi àti ń rí gbà lórúkọ olúwa kò ní bọ́ sọnù lọ́wọ́ wa. amen their mercy will not be. tí bá sì gbà mi nínú olúwa. so God my father in the Lord. ẹ jẹ́ ká dìde. let us be on our feet. ọ̀dún ni wọ́n wọn kì í ṣàìmọ̀ olóko. we know him very well. a sì mọ̀ wọ́n tipẹ́tipẹ́. we know him very well. want to give thanks to God Almighty. it's another thing for God to call you and it's another thing for you to answer the call. and it's another thing for you to do the work the way God wants you to do it. I want to return all glory unto the Lord. who has allowed him to do the work even successfully. I want to give thanks unto the Lord. I want to thank God and I want to tell God thank you. When I got here, sometimes ago, I was just watching that can this place contain everyone like this? I remember the time we bought this land. Ah, I was thinking, will it contain even this building? I want to give thanks unto the Lord. But my thanks giving will not be completed. If I did not thanks our daddy Sonny, I thank her. hallelujah. hallelujah. ẹ jókòó ma mo fẹ́ dúpẹ́. I want to thank give thanks. torí gbogbo ohun tó kàn wá ní orí mi everything I have in my head as I've been seated. torí mo jẹ́rìí Ọlágúnjú sí mo ní Mósè. because I trust our daddy. Ọlágúnjú. Mo jẹ́rìí ẹ̀ lọ́pọ̀lọpọ̀. I trust him so much. Mo kàn wá ń dúpẹ́ lórí àga mi tí mo gbé jókòó. I was just giving thanks where I've been seated. Ìgbà Ọlọ́run ọmọ ṣe o. That God thank you. Ọlọ́run ọmọ ṣe o. I was just saying God thank you. Tí ìjà àjọ náà tí àbájá lájà yìí. That journey we fight it successfully. Ọ̀tọ̀ ni nǹkan tí ìbá máa sọ lẹ́nu. We should have been saying different things now. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. But now I'm giving thanks ohun tí Ọlọ́run ṣe. for what God is doing and what he has done. àti lórí ìyá mi. even concerning our mother. fún ìfọwọ́sowọ́pọ̀ yìí. for him even to cooperate with her daddy. mo dẹ̀ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. and I give thanks. wípé ìran yìí. even that division. Ọlọ́run mú ìran iṣẹ́. even God is bringing the vision to fulfilment. Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí bàbá wa Ọlágúnjú kí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé. and he has not misled even our daddy in the Lord. torí ogun tó burú jù láyé nìyẹn. because that is most from some things in life. Even for you, even to make mistake. God did not allow him to make any mistake. Even concerning our mommy. And I thank God concerning our mommy. I say thank you, mommy ṣe gan o. I say thank you. Fún ìfọwọ́sowọ́pọ̀. Even for you cooperating with her daddy. gan o. I say thank you. Mo dẹ̀fẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ikọ̀ àti ìrìnjẹ́ Ọlọ́run lóbìnrin. I thank all the ministers of God. Mo fẹ́ dúpẹ́ gan. I want to appreciate you. I want to give thanks. Fún ìfọwọ́sowọ́pọ̀ yín. Even for you cooperating. Fún ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí. Concerning this ministry. Ìgbà gbogbo láyọ̀ mi máa ń kún. I do have joy. Always. in the same way. olórí burúkú ènìyàn. the hillock people. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mi àti bàbá bíjì ìjà sọ. even concerning what I was discussing with Daddy Big Ginger. olórí burúkú ènìyàn. the hillock people. ní orí ẹnì kejì rẹ̀ tí ọmọ sí rẹ̀ tí ọmọ sí. will see somebody that is successful and be hungry. lọ́kàn bínú kú. he will just be hungry for nothing. gẹ́gẹ́ bí àdúrà tí bàbá wa ní àgbà lẹ́ẹ̀kan. even like the prayer our daddy asked us to pray. ẹ ń bá fọwọ́ kàn mí kó kú dànù. that somebody that will touch me should just die anyone that touches me. ọlọ́run wà pẹ̀lú èèyàn ní. God is with you. Ọlọ́run wà pẹ̀lú èèyàn ní. If God is with somebody and you are saying something else. Kí ṣe pẹ̀lú Ọlọ́run wà pẹ̀lú èèyàn? If God is with you. Ọlọ́run bá wà pẹ̀lú èèyàn tó ń tó ń bínú ẹ̀. When God is with someone and you are being angry of that person. Ikú ni ọ̀pọ̀ ń tọ̀. That person is going to die. Ìdí nìyẹn tí mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. That is why I'm giving thanks unto the Lord pé gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. that all the ministers of God. lóbìnrin lórí òkè yìí. even all the ministers male and female. tí fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá mi Ọlágójú. for you cooperating with our daddy in mo dúpẹ́ o. I say thank you. ẹ ṣé gan o. I say thanks so much. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ o. I say thank you so much. tí ò bá sí pé wà ń bíbà yìí. if not for you. àti gbogbo ẹ̀yin tẹ wà ń bíbà yìí lé. and all the congregations now. mi ò ní rí oore ọ̀fẹ́ láti wà ń bíbà. I won't have the grace the privilege to be here. I want to appreciate all our daddies here. I want to say thank you. Babalata Abuja lọ Our daddy from Abuja to Alágbàdo. I want to give thanks. Thank I want you to for thank your you. cooperation. I say thank you. Ẹ ṣe fún ìfọwọ́sowọ́ for eh, yín. The most senior pastor. I Àwọn ni ìránṣẹ́ Ọlọ́run tó dàgbà jù. Ìgbà tí rẹ̀ bẹ̀rẹ̀. When the journey started. Ó wà mẹ́. It was there títí dàkókò yìí. if up to now. ìran yẹn dẹ̀ ń ṣejú ẹ̀mí wọn. and the vision is still coming to fulfilment. mo dúpẹ́ gan. I want to say thank you. ẹ ṣe gan. I say thank you. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. I say thanks so much. ó dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ èèyàn bá ti di ìránṣẹ́ ọlọ́run ó ti di bàbá èèyàn. when your son is a minister of God that become your father. ẹ tó ti di tó ti di ìránṣẹ́ ọlọ́run whenever your son is a minister of God that become your father fẹ́ dúpẹ́. I want to say thank you. Ẹ lọ́wọ́ bàbá mi lọ́wọ́ ọmọ mi. I want to say thank you to my father and to my son. Ẹ pé nígbà mìíràn tó jẹ́ pé ọmọ èèyàn gan ní gbógun tì yàn. There are some times when your children do wage war against you. Alábàgbẹ́pẹ́ èèyàn, alábàsún èèyàn, ẹni ìfi ogún jà yẹn. Even those people that you lie down with, they are the one that wage war against you. Those the closest people to you. Fún ìfọwọ́sowọ́pọ̀ yẹn. I want to thank you for cooperating. Àti ìran yìí. Even concerning this vision. Dẹ̀fẹ̀ lọ́wọ́ bàbá. I want to thank our daddy. I say thank you. I say thank you. Iṣẹ́ mọ́ ni Is this thing we cannot forget it? Even the, the snake they pass through the mountain and they don't have even part. Ṣùgbọ́n Not like you people. Not like you even in this ministry. God is just like a snail that passed. Gbogbo èèyàn ló rí ipa ìgbín tó bá kọjá. Everybody will see even the impact of snail when it passes. I say thank you. Gbogbo ẹ̀yin akọrin. All the choirs. Ẹ ṣé gan o. I say thank you. Thank you, thank you, thank you. Ẹ ṣé. Mo dúpẹ́ o. I say thank you. Mo mọ lóore o. I appreciate you. Ẹ ṣé gan lọ́pọ̀lọpọ̀. I say thanks so much. Ọkàn dàbí èpè kò ń lọ sísàlẹ̀. Torí gbogbo nǹkan obìnrin ní yàtọ̀ everything concerning women are different. Ìtorí ẹ̀ Ọlọ́run fi dá lẹ́dà tó yàtọ̀. That is why God has created us wonderfully. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá I want to appreciate every one of you. Gbogbo ẹ̀yin obìnrin láti gbogbo ìjọ wa. All the women from our uh, branches from different places. I say thank you. Ẹ ṣé gan. I say thank you. Ẹ ṣé gan. I say thank you. Ẹ ṣé gan. I say thank you. Ẹ kú ìtọ́jú wa. Thank you for taking good care of us. Ẹ ṣé o. I say thank you. Mo dẹ̀ dúró nínú àṣẹ àti agbára Ọlọ́run ọ̀gá ògo. Ẹ ń bá lóun ó dojú tì láyé. Ó máa ṣòfò dànù. Amen. Ó dúró pẹ̀lú àṣẹ àti agbára Ọlọ́run ọ̀gá ògo. Ẹ ń bá dúró tó lóun ó fògun jà yín. Ẹ ọ̀rọ̀ Olúwa. Tó bá gbàgbọ́ wípé iná tí egun bá dá ẹyin náà tẹ̀yìn bá dá iná tí gbọ́ àbí wo ni ẹ ṣe máa sọ iná tá a bá dá degun ẹyẹ mi la fi sùn ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa èmi sọ nínú agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹni bá gbógun tì ó máa bá lọ. mo ní ó máa bá lọ. ẹ̀mí gígùn ní sànyánù ṣùgbọ́n nígbà mìíràn sometimes àwọn èèyàn tún gbàgbọ́ pé àṣìpa òwe ni. some people believe it's just a wrong one. a wrong proverb ṣùgbọ́n kì í ṣàṣìpa òwe nínú ìwé mímọ́. it's not a wrong proverb in the bible. tí èèyàn bá tẹ̀lé. when you follow it. ó dúró lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun ogun tí í jani tí dẹ̀ tún jani dọjú alẹ́ bí ẹ bá lè fi ẹsẹ̀ ọ̀tún yẹn jẹsẹ̀ mọ́lẹ̀ èmi ò rí ẹsẹ̀ ọ̀tún yẹn jókòó jókòó ẹsẹ̀ ọ̀tún. sit down Eat your right leg on the floor. Tẹ bá lè fi ẹsẹ̀ yín janlẹ̀. Eat your right leg on the floor. Ẹ gbọ́rọ̀ Olúwa, ogun tí ń jani láàárọ̀, tí ń jani lọ́sàn-án, ogun tí ń jani lálẹ́, mo pa á láṣẹ lórúkọ jésù kìsì bí ẹ ṣe jẹ sí ọ̀tún yín mọ́lẹ̀ ògo yẹn lórúkọ jésù mo ní kó wọlé. àmín. ẹ lajú your eyes. Gbogbo ẹ̀mí mo fẹ́ kẹ́ fi lẹ́tí máa gbàdúrà. You are going to pray with all your spirit. Ó dàbí ìgbà tó jẹ́ pé Pásítọ̀ Sáàmù ó jí ẹni tí mo fẹ́ ṣe lónìí wò. Maybe Pastor Sam has been what I wanted to do today. Ṣùgbọ́n wọn ò ní yí padà. Mi ò ní yí padà. I won't change it. Torí tí ẹ̀mí Ọlọ́run ibi tó bá wà. Where the spirit of God is, there is liberty. You know, First Samuel chapter 2. The book of First Samuel chapter two. Ẹsẹ̀ ìkẹsàn-án. Verse nine. First Samuel chapter two. First Samuel two nine. Yóò pa. Ẹ jà àwọn èèyàn mímọ́ rẹ̀ mọ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Listen to the word of God bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. as God lives and his spirit lives. torí pé ẹ wà nínú ètò yìí. because you are here tonight. gbogbo ibi tí ẹ bá dé. wherever you get to. tí ẹ bá fi ẹsẹ̀ yín tẹ̀. wherever you step into. mo dúró lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. I stand in the name Lord of the Lord God of hosts. ọlọ́run ti pa ẹsẹ̀ àwọn èèyàn mímọ́ rẹ̀ mọ́. even the Lord that keep even the feet of the righteous one. lórúkọ Jésù Kristi ọlọ́run ti sọ ẹsẹ̀ èèyàn ti sọ di ẹsẹ̀ àgbọ̀nrín that make them feel that they need. Tíjẹ́ lórí àwọn òkè kéékèèké. And they begin to walk even on the low mountain. sọ lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. I say even in the name of the Lord God of hosts. Ogun tí já ẹsẹ̀ ènìyàn. Every battle even that wage war against the faith. Gbogbo nǹkan tí mo rí láyé ni pé. Everything I see in this world is that. pé tí ọkùnrin ọba wọnú ilé. They will not say when man wants to enter into the house. Kí wọ́n da omi sẹ́sì ọkùnrin. That they should pour water on his leg. Kí ló dé tí ẹ fi máa ń tọ́gbẹ́ kí o. Why do Every day pour water on women's leg. <laughs> Tóbìnrin ọba wọlé ọkọ. When you want to get married. Wọ́n ní wọ́n ní wọ́n da omi sí. They will have them to pour water. Let's say On a leg. Wọ́n wá máa gbé àwọn omi ayérayé bọ̀. And they will be bringing the water. Bẹ́ẹ̀ lóbìnrin náà tẹ ẹsẹ̀ rẹ bọlẹ̀. And the woman will just step. Òbí ẹ láyé ń gbé kí ló dé tẹ fi ń da omi And you ask why are they pouring water? Yóò náà dẹ̀sẹ̀ kalẹ̀. You just relax and they pour water on her leg. ẹ ti gbà ìyàwó mi fẹ́ wọlé ẹ ń gbómi bọ̀ mo ní tí àti ìwọ àtomi tí bá. when I was getting mad they are bringing water to pour my leg. tí n bá kọlù ọ rò pé. I said. ó rò pé trailer lọ kọlù ọ. if I just see it it would be like trailer. ó ṣe jẹ́ pé omi ni ẹ máa ń why do they pour water on women's leg. ẹ wá gbọ́ ọ̀rọ̀ olúwa. listen to the word of God. ogun tí ń ja ẹsẹ̀ tí ẹ gbé sí ẹsẹ̀. every battle even that waiting war against your faith. tí ò jẹ́ kẹ́ ìrìnà kó lóore. that has not made you to meet your benefactor. ogun tó ń jẹ ẹsẹ̀ tí ẹ gbé sẹ́sẹ̀ yìí. every battle that is waiting war against your faith. tí ò jẹ́ kẹ́ rí aláàánú. that has not made you even to see help. ogun ẹsẹ̀ ìgbésẹ̀ yìí mo sọ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ bẹ bí ẹ bá lè tẹ ẹsẹ̀ méjèèjì níbi tí ẹ fẹ́ jókòó yẹn lórúkọ lọ́nà àwọn ọmọ ogun ó kórìí lórúkọ jésù kristi mo ní kí iná kó jó ó ní yóò pa ẹsẹ̀ mímọ́ àwọn ènìyàn rẹ̀ mọ́. and keep the feet of the righteous man. ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa. listen to the word of God. láti wákàtí lọ. from this time onward. ó mo sọ sínú ayé ẹ̀yin èèyàn wọ̀nyí. I think it's gbogbo ibikíbi tí ẹ bá dé. everywhere you get to. lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. in the name of the Lord God. kẹrin na kore. do his goodness. kẹrin na ká láàánú. amen. ìrànlọ́wọ́ kó dìde. amen. àwọn ènìyàn búburú ni yóò sì dákẹ́ nínú òkùnkùn àwọn èèyàn búburú yóò ṣe kíni. the wicked one will be quiet in darkness. wọ́n dákẹ́. the wicked one will be quiet in darkness. ìwé mẹ́sàn-án nípa ti Jésù Olúwa. the bible says concerning the lord Jesus. at the appearance of Jesus. nígbà tí Jésù fara wọn. the darkness fade away. òkùnkùn paradà. at the appearance of Jesus nígbà tí jésù fara wọn. the moment he appears. nígbà tí ó fara wọn. and likewise the light bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀. the moment the light surface. nígbà tí ìmọ́lẹ̀ farahàn. the darkness will fade away. òkùnkùn paramọ́. ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa. listen to the word of God. ohun tí bàbá sọ lẹ́ẹ̀kan ni wọ́n ní iyọ̀ ni obìnrin jẹ́. is a woman that sought. ẹ iyọ̀ ni. E. we had a thought. ẹ ìwé mẹ́tẹ̀ tó wá sọ ọ sọ nípa iyọ̀ àti ìmọ́lẹ̀. and the bible says something about light. ṣé ní gbogbo ibi kíbi tí ẹ bá dé gbogbo ẹni ibi tó ń dojú kọ ìgbé irú ẹ̀dá bẹ́ẹ̀ irú ẹni bí lórí ayé ayé aya lórí ayé ọmọ lórúkọ Jésù Kristi ikú kò pa á. ẹgbẹ́ eléyìí. listen to this. gbogbo tí ẹ̀ ń bẹ̀rù. everything you are afraid of. ó gbọ́dọ̀ máa bẹ̀rù yín báyìí o. they supposed to be afraid of you now. ó gbọ́dọ̀ máa ṣe kí ni. they need to be afraid of you now gbogbo tí ẹ ń bẹ̀rù pátá. everything you are afraid of. ẹ ti dẹrù jẹjẹ o. you are now a fearful one. ẹ ti di kò ṣeé mú o. they cannot touch you. ẹ ti di kò ṣeé pa o. they cannot kill you. ẹ ti di kò ṣeé gbé o. they cannot hold on to you. mo dúró lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. I stand the devil cannot hold on to you. anyone that says going to kill you. ẹ̀yin wo lẹ rí àmì ńlá ṣe. if you can sell out that heaven. tó ló máa pa yín tó ló máa pọ̀ mọ́. that say will kill you kill your children. ẹni tó ló máa pa yín. anyone that say will kill you. tó ló máa pa ọkọ. that will kill your husband. ẹni tó ló máa pa iṣẹ́ yín. anyone that say will kill your children. bí ẹ bá rí àmì ńlá ṣe. if you can Tí àmì rẹ ju ti ẹnìkejì lọ. Lórúkọ Jésù Kristi mo ní ikú kó pa á. Obìnrin kan wà. There was a woman. Ó lọ sí ìlú rẹ̀ ní Ìlà. He travelled to her hometown at Ìlà. Ó wá dé Ìlà. When she got to Ìlà. wá lọ́wọ́ ilẹ̀ rẹ̀ tí ó rà ní ìlà. she went to check her land the land she bought there. ìgbà tó débi ilẹ̀. when she got to the land. ó wá rí i pé wọ́n ti trespass lórí ilẹ̀ rẹ̀. they saw that they have already trespassed on the land somebody was already occupying it. ìgbà tó wá débẹ̀. when she got there. ó wá padà lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀. she now went to her parents. pé o mọ̀ débi ilẹ̀ yìí. I got my land. ìgbà tó ń jáde wọ́n rí i pé wọ́n ti. when I got there. wọ inú ilẹ̀. I saw that they have trespassed there láwọn gbàgbé káwọn sọ fún ọ ní bó ṣe dé. so they forgot to tell you when you came. wípé bàbá kan tó ní eh, tó jí alágbára. that one powerful man. wọ́n á dárúkọ ẹ̀. they now mention the name of the man. wípé ó ti wọ inú ilẹ̀ yìí lọ. that the man has entered into the land. ó ní ó ní kí ló dé. she said why. ó ní tí ò bá tún wọnú mi oníṣẹ́ bí ó yẹ kó sọ fún òun ṣé bó ló nílẹ̀. even if the person wants to enter the street he's supposed to tell me i'm the owner of the land. àwọn ọlọ́gbẹ́dẹ́ o. you started o. Oh ó gbé dé o. you've started. n tí ò jẹ́ káwọn sọ fún ọ nù. that's why we did not tell you. dákojọ nítorí ọlọ́run. please for God's sake. sọ pé wọ́n làwọn ń wojú. we you are the one we are looking at. wọ́n náà ni breadwinner alẹ́ àwọn. you are the breadwinner of the home. jọ nítorí ọlọ́run. please for God's sake. yọ̀ǹda ẹlẹ́. just release the land. ndàsí o máa ń yọ̀ǹda just release the land. ó ní kó wọn yọ̀ǹda ilẹ̀ tí òun fi òkú òun. she said I should release the land that I bought with my sweat. ọlọ́run lè yọ̀ǹda she said she will not release it. She now asked them, ó ní bo Say, where's the house of the man? Wọ́n bá dá They did not answer her. Ó wá pe àwọn ṣe àwọn kéèyàn máa ń lọ́rẹ̀ẹ́. She now called her friends. Bó ti wù kéèyàn kéèyàn. <laughs> In the village there. Kéèyàn kéèyàn jáde tó ọ̀rẹ́ kan sáwà. No matter how long. Ó ṣe tọ̀ ọ̀rẹ́ ẹ̀ lọ́nu pé bàbá wo ló ń jẹ́ She now call all her friends that who is this man? ọ̀rẹ́ rẹ̀ bá ní à ah, bàbá kínníkínní kan ni. You now mention the name of the father. Ah ó ní òun fẹ́ rí bá òun fẹ́ mọ́lé bàbá. she said she wants to know the house of that man. kò sọ fọ́ rẹ̀ pé n tó ń lọ. she did not tell the friend what she wanted to go there. oníṣẹ́ ò sí nǹkan. say hope no problem. àyẹ̀ ó ní kò sí nǹkan. say no problem. ó ní sọ fẹ́ sóògùn lọ́dún ẹni. you want to do charms there. ìyẹn ni kì í ṣe pé oògùn òun fẹ́ òun kàn fẹ́ rí wọn. I just want to see him. ó bá bàbá. she went to him. ìgbà tó dọ̀dọ̀ bàbá. when she got there. ẹ máa jọ fojú kojú they now see face to face. sọ fún bàbá yẹn pé. she now told the man. bàbá kí ló dé tí ẹ fi dé orí ilẹ̀ ẹ̀hún. bàbá why did you trespass on my land. bàbá yẹn wá sọ fún mi pé lórí ilẹ̀ rẹ. the man now said your land. Ah, ah, àbílẹ̀ kan tó wà ní tó mú oh. tó mú pẹ̀lú ilẹ̀ is he one land like this. àṣẹwọ̀ ah, ló ní. oh you are the owner of the land. ìyẹn ni òun ló ní said, I'm the owner. Why did you trespass on it? You should have told me. You don't, I don't need to tell you. Any land that I take over, I've taken it. And there is nothing you can do. because of that, anything you want to do, go and do it. I have taken the land. And I've taken it. Except if I kill you. débi tí ọmọbìnrin yẹn gbé sọ fún un pé. that was how the woman now told me. ẹ lè ti máa pa gbogbo èèyàn o. you will have been killing everyone o. èmi yìí o. but me. ẹ lè rí mi pa. you cannot kill me. o dó lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. I stand in the name of the Lord God of. lọ́dọ̀ yìí ikú ò ní rí ọ pa. amen. jasẹ̀ mọ́lẹ̀ sọ pé kò ní rọmọ mi pa. dọ́sí tí ọlá dọ̀ pọ̀. My children will not die. Sọ wípé mi ò ní gbọ́ ọmọ sí i. I will not bury my children. Ẹ jókòó. Ó wá sọ fún wípé. She now told him. Ntọ́ bá ṣe ni ó ṣe. Anything you want to do, go and do. Bàbá yìí wá sọ fún mi pé òun fún ní ọjọ́ méje. The man now said, I gave you seven days. Ọlọ́jọ́ méje ti kọjú seven days is too much. ó ní tó di ọ̀la. before tomorrow. ó ní wàá jẹ́ pé ọlọ́run. you will die. ọmọbìnrin yẹn náà wá sọ fún un pé bàbá. the lady now said. kó tó di ọ̀la. before tomorrow. wọ́n máa kéde ikú yín. you say you will die. ọlọ́run ò ní kú o. said we will not die. ẹ̀yin mélòó lẹ́yìn ní lọ́dún yìí. I will not die. ọ̀dà ẹ̀ lójú pé ẹ̀ ní kú. I will not die ẹ jágbe mẹ́ẹ̀nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn sọ pé mi ò ní kú lọ́dún yìí. I will not die this year. sọ̀rọ̀ ọ̀rọ̀ gbóná síra wọn. They started arguing with each other ṣáàrí bí ọmọbìnrin yẹn ṣe dé ọsọ fún ọ lọ́wọ́ sọ fáwọn òbí ẹ. when she got home she told her parents. ó ní mo ti rí bàbá yẹn. I have seen the man. àwọn òbí kẹ̀kẹ́ àwọn olè rí mi kí lọ lọ ṣe ń bẹ̀. the parents. ta lọ lọrun ta lọrun lọ. said who send you there. ah ọmọ ẹ pa wọn. ah you killed us. bó ṣe ń wọlé lọ́ba lọ́rẹ̀ o. as he got home she said she was tired ó ṣe báwọn òbí ẹ̀ sọ̀rọ̀ tán lọ́ba olóore ẹ̀hún. she said she was tired. ó bá sórí bẹ́ẹ̀dì. she went to the bed. làwọn òtútù ayérayé bá dàbò. she started feeling cold. ìwọ wo ló wà are you here? ọfà tí ń fò ní ọ̀sán. every arrow that flies in the noonday. èyí tí ń fò ní ọ̀sán. those arrow that flies in the noonday. èyí tí ń fò ní alẹ́ èyí tí ń fò ní òru mo dúró bí olúwa ti ń bẹ sí ẹ̀mẹ̀rẹ̀mẹ̀ lórúkọ jésù kristi lórúkọ Jésù kò ní bà ọ́. ti ní ìbànújẹ́ lórí ọmọ tẹ́lẹ̀. everyone that have sorrow concerning their children before now. ikú ọmọ ọ̀dá o. ah ikú ọmọ ọ̀dá o. death of a child is not good. ó máa ń sọ alágbára di ọ̀lẹ. to make the powerful one even to be lazy. ikú ọmọ ó máa ń dá ìsàn sí ènìyàn lára. can cause sickness. ó dúró lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun gbogbo ẹ̀yin tí ẹ ti ní ìbànújẹ́ lórí ọmọ mo pa á láṣẹ lórúkọ Jésù kẹsẹ̀ lẹ́nẹ̀ẹ́ òpè débà. ó ní èmi ni alpha and omega. said i'm the alpha and the omega. èmi ni ìbẹ̀rẹ̀. i'm the beginning. àti òpin. and the end. ẹni tó mọ ìbẹ̀rẹ̀ wa tó lè mú kí ayé wa. the person that knows our beginning and the end. ọba lọ́rẹ̀ ń was tired. orí bẹ́ẹ̀dì tó wà. as she lie down on the bed. ó bá ń ké. she started shouting. ó bá ń ké. she started shouting. bí ṣe ń ké. as she was shouting. bẹ́ẹ̀ làwọn òbí ń sunkún. and the parents they were weeping. ipe ta ló rán ọ lọ. that who asked you to go there. ta ló rán ọ lọ. who asked you to go there. ta ló rán ọ lọ. who asked you to go there. àwọn tí màá gbọ́ fẹnu sọ̀sọ́kùsọ lọ́hùn. I know you will have said something bad there. ipò dẹ̀ kan. after some minutes. ọba ní ọba bẹ̀rẹ̀ sí gbàdúrà. she started praying iye kan sì ni ó bá bẹ̀rẹ̀ sí gbàdúrà. her comprehension opened. ó bẹ̀rẹ̀ sí gbàdúrà. she started praying. ipe ọlọ́run abíára o. started calling the God of abíára. ohun ọmọ gbọ́dọ̀ kú. that she must not die. ọlọ́run joseph ayọ̀délé babalọ́lá. God of ayọ̀ babalọ́lá. ikú ọmọ gbọ́dọ̀ pa òun. that she must not die. ọlọ́run àkàndé lẹ́dẹ̀. God of àkàndé. ọlọ́run timothy. God of timothy. ọbadare. ọbadare. ikú ọmọ gbọ́dọ̀ pa òun. that she must not die. ọlọ́run ò wá dìde. dìtẹ́ mọ́lẹ̀ kí bàbá lógo. orin yìí ló bẹ̀rẹ̀ sí kọ́. she started singing yeah, the song. bí ẹ̀mí náà ṣe gba orin máa lẹ́nu nìyẹn. that is how holy spirit took over. ó kàn rí kí òkun dé. and she received strength. ó kàn rí kí agbára dé. she received power. ó kàn ó kàn dìde lórí bẹ́ẹ̀dì ni. and she stood up. làwọn obìnrin bá ń wò. and the parents were looking at her. and she started praying. ó dúró lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun ẹni tó rán ọfà sí ayé rẹ̀ tó rán sí ayé ọmọ rẹ tó rán sí ayé ọkọ rẹ lórúkọ Jésù Kristi ọfà tó rán ó máa bá. ẹ jókòó. ló bá dìde. she stood up. ló bá bẹ̀rẹ̀ sí kọrin ọpẹ́. she started singing. ló bá bẹ̀rẹ̀ sí kọrin yìí. she started singing praises. ṣe àpapẹ̀ ńgbà tó máa di àárọ̀. the next morning. wọ́n kéde ikú abalagbara. the man died. ní ẹ bá ní bàbá alágbára kú. they said that powerful man is there. sọ ma pé alágbára ayé ẹ máa kú lónìí. you know the powerful man in your life will die tonight. o ò délé bá. amen. alágbára ayé rẹ alágbára ayé àwọn ọmọ ayé ọkọ alágbára ibi tó o gbé ń tajà alágbára ibi tó o gbé ń ṣiṣẹ́ èmi dúró lórúkọ lọ́dún àwọn ọmọ ogun lórúkọ jésù kìsì ọlọ́run ìbẹ̀rẹ̀ àti òpin ọlọ́run bàbá mi mọ̀ ọlágúnjú lọ́lọ́run bàbá samuel ká òní abíára lórúkọ jésù kristi ó máa fi kú pa. bí wọ́n ṣe kéde ikú bàbá alágbára. that was how the death of the man was announced. bá kú dànù. and the man died. sí mi bàbá. bínú sí wọn o tó bínú sí mi bàbá bínú sí wọn o. tó bínú sí mi bàbá. bínú sí wọn o ẹni tó bínú sí mi bàbá bínú sí wọn o. ẹni tó ní mi. yọ̀wọ́ lẹ́nu o ẹni tó yọ mí lẹ́nu bàbá. Ìwọ lọ́dún o. Ẹni tó ní mi lára. Bàbá ìwọ lára o. Ẹni tó mi lára mi lára bàbá o. Ìwọ lára o. Ẹni tó ní mi bàbá. Ọ̀rọ̀ wọn o. Ẹni tó fòrò mi bàbá o. Ọ̀rọ̀ wọn o. Ẹni kò fóró mi bàbá fóró wọn o. fóró wọn o Follow me, Baba. Follow me. fóró wọn o. helper. Lẹ́yìn ìpàdé yìí. After this program. O máa pàdé ẹ̀. You will meet him. Okorocha wá kí bàbá. Okorocha came to greet daddy. Ibo n fẹ́ worship ọ wá worship pẹ̀lú wọn. That he wants to worship there and he worship there. Àti mama Ajayi. And mommy Ajayi. Láti worship pẹ̀lú bàbá. To worship with daddy. Ní church bí wọ́n ṣe wá parí sáfìsì wọn ń lọ. after the service as they were going. Okorocha bá ní ọba náwó sóbìnrin yẹn. Okorocha now pointed to the woman. ọba ní kó wá. he now called her. ọba ní bàbá. ṣé ṣé ẹ permit mi. do you permit me. àá ní akílódé. daddy said why. ó ní ọlọ́run ní kò ràn. say God say you should help the woman. should assist that woman. kò wọ́n ràn lọ́wọ́. I should help her. ọba ní. now said. bó o ṣe ń sọ̀rọ̀ yìí. as he was speaking. Go transfer two hundred thousand. he transferred two hundred thousand to the woman. oníṣòlá account. he has half her account number. ó lóun ní. she said she had. ó ní mi kí wọ́n transfer two hundred thousand alive, everything. Olongbe. That she's going to take care of her. Ìyàwó Okorocha náà ni. Okorocha's wife now said. Èmi náà lọ́wọ́ Sigi kinní yìí. I'm going <laughs> to be part of this thing just for one person. Bá mi ka ìwé yẹn tán. Ẹ̀hẹ́ ìyá mi mò ń nípa ti agbára. nípa ti agbára. kò sí ẹni tí yóò borí. ibi tí mo ń lọ nìyẹn. by flesh and no man prevail. ó dúró lórúkọ lọ́rùn àwọn ọmọ ogun. agbára tí wàá fi rìn ìnà kó lóore. agbára tí wàá fi ṣe kòǹgé olóore. ìwọ àwọn lórí àmì ṣe. lórúkọ Jésù ojú agbára náà ẹ̀mí mímọ́ sórí ẹni tó rí àmì ńlá ṣe ọlọ́run kò rọ̀ ọ́. àmín. lórí ẹnìkan ni o. just for one person. lórí ẹnìkan ni o. just for one person nítorí mo sọ pé o ti o ti rìnà kó lórí rẹ. that is why I said you have not met your mentor. o sì máa rìnà kó. and you are going to meet him or her. ọmọ àṣẹ kí ni. you are going to meet him or her. sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ fọ́ gba lẹ́gbẹ̀ẹ́ pé mo máa rìnà kó lóore mi. I'm going to meet my benefactor. ní ìsọ̀kalẹ̀. after this program. àdúrà yìí. after this prayer. mo máa rìnà kó lóore mi. I will meet with my benefactor. olóore mi máa rìnà kó mi. my benefactors will meet me. àjọ máa pàdé ara wa. we are going to meet each other mo wá dúró lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. I stand on the name of the Lord God of hosts. láti ìṣẹ́jú yìí and from this minute. ó máa rìnnà pàdé olóore. you meet your benefactors. ìwé mọ̀ sọ pé nígbà tí ènìyàn sùn. the bible say when men slept. ọ̀tá lẹ ṣe kí the enemy came. láti ṣe kí ni. tí mo fẹ́ parí ẹ̀ sí ni. that is where I want to end it. ẹ máa dìde ẹ máa gbàdúrà. you are going to be on your feet to pray. ẹ ṣáà jókòó yín. okùnfà tí ò ní jẹ́ kí n pàdé olóore. Even the arrow that will not make me to meet my benefactor. Ẹ pariwo. You are going to shout. Jáde! Go out. Ẹ gbé eléyìí. Listen to this. Má jí ẹnikẹ́ni o. Don't wake anyone. Ẹ ti gbọ́ báyìí. Má jí ìyẹn o. Don't wake anybody. Ogun ti sẹ́ ogun tí ń sẹ́ ìlú ọmọ o. they don't the battles that have been conquered. bí ogun bá ti sẹ́. when one battle is being conquered. yóò máa wẹ̀ tí ó. they will just be looking for where to enter. gbogbo ẹ̀mí yín mo fẹ́ kẹ́ ẹ fi gbàdúrà. I want you to pray with the whole of your spirit. ẹ kàn pariwo. you are going to shout. Offer. even the harrow. mo pàdé olóore. the harrow that I will not meet with my benefactor. ẹ pariwo. you are going to shout. jáde. shout ẹ gborúkọ jésù ẹ sọdàdúrà. in the mighty name of Jesus go out of me in the name of Jesus. I command every arrow out now in the mighty name of Jesus. Every arrow out of my body, every arrow that said will not win with my benefactors, I command you out of my body now in the name of Jesus. Jesus. Olúwa Hey. Amen. Ẹ jókòó. Be seated. Àdúrà kejì This is the second prayer point. Ọfà ọmọ aráre kú. of Akimoke. That harrow that make me to be miserable. Ṣùgbọ́n láwọn jẹ́ kóbìnrin ọ̀rá rẹ̀ kú o. Lord did not make her to be miserable, not make that woman to be miserable. Ṣé àmọ́ pọ́nmọ́ àkọ́kọ́ ti kú? The first child has died. Ebi tó pẹ́ dé That was how end came to it. Ìbára rẹ̀ kú ni. She will have been miserable for the rest of her life. Ẹ pariwo. You are going to shout. Torí tí mo ní ní ọkàn mi purpose, what I have in my mind, ohun tí mo dẹ̀ gbàgbọ́, and what I believe nínú Ọlọ́run Ọlágúnjú, in the God of Ọlágúnjú, ẹ lè kú lórí òkè You cannot leave this prayer ministry. Ọlọ́run lọ́rẹ́ lọ́rẹ́ ń wá sáyé o. God has sent you to this world. Ẹ wá sáyé o. You did not just come into the world. And wíwá sáyé yìí is not by mistake. It's not by chance. It's not It's not by accident. It's not by mistake. But it's a divine purpose láti ọ̀dọ̀ ọlọ́run wá ni. mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà. you are going to pray. ah wo tó bá ti ọfà pé màá rà lè kú. that arrow that serve be miserable for the rest of my life. ó ní bí mo ṣe ṣe ọfà pé màá rà lè kú. that arrow that serve be miserable. jẹ́lẹ̀ ẹ porúkọ jésù ẹ sọ́dẹ̀ dúró. father the name of jesus god of fire that arrow the arrow that serve be miserable for the rest of my life. out of my life now. Ah! I command you out in the name of Jesus. Offer. The arrow that served me for the rest of my life. I command you out. I command you out in the name of Jesus. Every arrow that says I'll be miserable for the rest of my life. I command you out in the name of Jesus. I command you out now in the name of Jesus. Every arrow that says I'll be miserable for the rest of my life. I command you out now. command you out in the name of Jesus. Out of my body, out of my body, every arrow that says I'll be miserable for the rest of my life, I command you out now in the name of Jesus. I command every arrow out. I command every arrow out. Every arrow that says I'll be miserable for the rest of my life, I command you out now in the name of Jesus. Out of my body, out of my body now. the name of Jesus. I command you out now. Lórúkọ Jésù máa jáde máa jáde máa jáde lórúkọ Jésù. Jésù Olúwa wa. Amen. Ok ẹ jẹ́ kí n fún yín ní ẹyọ I want to give you one more. Àwọn àwọn ẹ̀mísì ọba ti dé. We have the king ministries here now. Àwọn ẹ̀mísì ọba ti dé. Hallelujah. Ó máa dáa fún yín o. Shall be well with you dó pẹ̀lú àṣẹ àti agbára ọlọ́run gágùn. I serve the power of the Lord. Láàárọ̀ yìí. This morning. Àbí lóru ni a pè. Ìyá yín dópin. Amen. Ogun tó lè máa ṣe lásán. Ogun tó lè kàn jìyà. Tẹ́kàn jìyà lórí ọmọ. Lórúkọ Jésù kìí ṣe òpin débà. Amen. said God Almighty children. Orí ọmọ la máa dì pẹ̀lú. We are going to deal with children. Ogun tí ò jẹ́ kí àwọn ọmọ yẹn kí wọ́n rọ́nà lọ. Even the Abbas have not make even our children to have a way out. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ìgbàdo ilé fún ara yín. I want you to pray this one for yourself. Ọfà ìsàn mo fẹ́ kẹ́ ìgbàdúrà. Arrow of sickness, I want you to pray concerning it. Of àìsàn. arrow of sickness. lára mi. in my body. jáde. go out. ọfà akémoge. every arrow of sickness in my body go out. hallelujah. hallelujah. gbogbo ẹyin tẹ bá ní ìtọ̀ ṣúgà. those of you that have diabetes. ẹ fọkàn yín balẹ̀. just be rest assured. ẹ ṣàgbàdúrà yẹn. just pray gbogbo ẹ̀yin tẹ́ bá ní àìsàn jẹjẹrẹ. when you have cancer those of you that have cancers. bí àìsàn jẹjẹrẹ lórí ọyọ. cancer maybe breast cancer or anywhere. ẹ fọkàn yín balẹ̀. just be calm. ọfà yín máa jáde. the harrow will go out. kí mo ló máa ṣe. the harrow will go out. ṣe bọ́lọ́run ọlágúnjú ni. is he not God of ọlágúnjú. ọlọ́run bàbá mi. the God of my father. Mose ọlágúnjú. the God of my father Moses ọlágúnjú. ìwọ lọ́run bàbá mi ni is the God of my father. àti ọlọ́run ìyá mi Fúnmiláyọ̀. and the God of my mother Fúnmiláyọ̀. Ọlágúnjú. Ọlágúnjú. ẹ gbàgbé ẹ. just rest assured. ó máa jáde ní ìsìn. that arrow will go out now. kí mo ló máa jáde ṣe. those arrows will go out now. máa jáde. those arrows will go out now. obìnrin kan ló ní kánsà. one woman said she had cancer. a bá bẹ̀rẹ̀ sí gbàdúrà. we started praying ṣùgbọ́n nígbà tí ọlọ́run abiyara ọ̀ dáhùn. when God of abiyara we answer. ìgbà tó débi tí wọ́n gbèsè operation wọ́n wá cancer. when she got to where they would do the operation they couldn't find the cancer again. wọn ò rí mọ́. they couldn't find the cancer cells again. wọ́n wá kọ lẹ́tà fún un pé gbogbo bí tó gbé. he now wrote a letter to her. gbogbo bí tó gbé ra oògùn. that everywhere she was buying drugs. tí wọ́n fẹ́ fi sọ operation that they wanted to use for the operations. ní usage wọ́n ní kó lọ gba gbogbo owó ẹ̀ padà. that she should go and collect her money and return those drugs. ẹgbẹ́ ẹgbẹ́ kò àwọn ò nǹkan kan bẹ́ẹ̀. they couldn't find any cancerous cells there. ṣe ṣe bọ́ lọ́rùn ni. is it not God? ìbẹ̀rẹ̀ àti òpin. the beginning and the ending. ọ̀dà ìmọ̀ ṣe bọ́kàn wọlé ni. did not create you with it. ìgbà tó ń ṣẹ̀dá wa kò ṣẹ̀dá wa pẹ̀lú àìsàn ó ní ohun gbogbo tí mo dá. said everything I created was good. ebola ìdágbédáwá. Where had the evil ones come from? Ẹ pariwo. You are going to shout. Ọfà ìsàn. Every round of sickness. Ẹ pariwo. You are going to shout. Wà á dárúkọ àìsàn yẹn. You will now measure the name of that sickness. Jáde. Go out. Ó jẹ́ pé ìjú ni. Maybe ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ jáde ni. it has to go. wà á you are going to shout. ìwọ ọfà ìsà. every arrow of sickness. nínú àgọ́ ara mẹ́. in my mortal body. tí ò ní jẹ́ kí n jẹ́ ń jí ọmọ. that will not make me for you to put up my labour. ìjókòó ayọ̀. that will not make me to sit down the seat of joy. nígbà tí ọmọ mi bá ṣe rere. when my children will be successful. ìwọ ọfà ìsà. you that arrow of sickness. ẹ pariwo. you are going to shout. lórúkọ jésù. in the name of Jesus. Jonas. So wà mẹ́. Are you there? Yes, ẹsẹ̀ yẹn sókè. Just begin to lift your legs up. Wà á pariwo. Oh, fa ìsàn. Every level of sickness. Lórúkọ Jésù nínú omi ara tí ẹ di ara mẹ́. Jọ́dọ̀! Ẹ gborúkọ Jésù ẹ sọ́dọ̀ dúró. Father in the name of Jesus, God of fire, every level of sickness in my mortal body. I command you out now. Yóò pa àwọn àlejò. Wọ́n sì sì bẹ̀rù àti wọ́n rìnrìn jáde ní kọ́lé fún wọn. Ìwọ ọ̀fà àìsàn nínú omi àti agbárí lórúkọ Jésù. Ó yá máa jáde. Ó yá máa jáde. Ó yá máa jáde. Ó yá máa jáde. Ìwọ ọ̀fà àìsàn. Èyí tó ń fa ìnira nínú àgọ́ yìí lórúkọ Jésù. Àṣà kan wí pé gbogbo títí bàbá mi ò bá kì. Àáfà ti gbogbogbò. Àáfà ti gbogbogbò. Ìwọ ọ̀fà àìsàn lórúkọ Jésù ni mo tẹnu mi bọ́jú ẹ̀jẹ̀ Jésù ó yẹ jáde lórúkọ Jésù máa jáde lórúkọ jésù máa jáde ìwọ ọfà ìnira ìwọ ọfà ìsàn ìwọ ọfà ìnira ní ayé mi lórúkọ jésù ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde lórúkọ jésù ìwọ ọfà ìsàn nínú àgọ ara yìí lórúkọ jésù ni mo pa láṣẹ jáde. Jésù Olúwa wa. Amen. Ẹ tẹ́wọ́ méjèèjì síwájú. Stretch forth your hands. Mo lólúwa tó tó gbójúlé. Mo lólùgbàlà tó lágbára. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè gbà mí lọ́wọ́ rẹ̀. ọlọ́run ọ̀gá mo pè sínú ọwọ́ yìí ọlọ́run ìbẹ̀rẹ̀ ti ṣe alpha àti omega ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn agbára rẹ mo pè. I call upon your power. ọlọ́run bàbá mi ọlágbójú. The God of Ọlágbójú. tí ò kú. even eh, the calling that is not there. ìpè tó sì ń fọn títí di àkókò. the calling that is speaking up to this present time. agbára rẹ ni mo pè. I call for your power now. mo kí àgbélébù Jésù. I go to the cross. ó ní mo gbélé ẹ̀yin èèyàn wọ̀nyí lọ́rùn. I put the cross on your hands now. ẹ̀jẹ̀ Jésù. the blood of Jesus. ó ní mo pè sọ́wọ́ yìí. I call it upon your hands. ẹgbẹ́lẹ́rí. put it on your head. ẹgbẹ́lẹ́bi tí wàá nù. put your hands on your head ọlọ́run israẹli ọlọ́run bàbá mi samuel káyọ̀dé abẹ́ra ọlọ́run òjò gbọ́dọ̀ rọ gbígbóná ọlọ́run bàbá mi moses ọlágójú ìwọ ni mo ké pè gbogbo ibi tí àwọn èèyàn gbé ọwọ́ yìí ṣe ó pa á láṣẹ pẹ̀lú agbára ìpè gbogbo ọfà ìsàn ọfà ìsínwín ọfà ìyarọ ọfà hypertension ẹgbọ́rọ̀ olúwa gbogbo ọfà diabetes gbogbo ọfà àìsàn kánsà jẹjẹrẹ ọfà iná ọràn gbogbo ọfà orí fífọ́ ẹgbọ́rọ̀ olúwa mo pa á láṣẹ lórúkọ Jésù Kristi ẹ jáde gbogbo igikígi tí bàbá mi ò bá gbè ńlá ọ̀fà tó ti gbòǹgbò tí gbòǹgbò a ó dọ̀sẹ̀ sínú adágún iná gbogbo ẹ̀yin ọ̀fà ìṣà ní ìṣeṣeyè ẹ̀ jáde. ọlọ́run ìbẹ̀rẹ̀ àti òpin mo dúró pẹ̀lú àṣẹ àti agbára rẹ tí wọ́n lọ́tọ̀ fi dá ayé àti ọ̀run ní ìṣeṣeyè lórúkọ Jésù Kristi gbogbo ọfà inú run orí fífọ́ ẹ̀yìn dídùn ẹsẹ̀ dídùn lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun ní ìsinsìnyí lórúkọ jésù ó ní mo pè ń jáde àyà yóò pa àlejò wọn fi ìbẹ̀rù bójú sọ́jọ́dé mi kọ́ lọ́ fi ara wọn gbogbo ẹ̀yin àlejò ẹ̀mẹ́ ní ìsinsìnyí lórúkọ jésù jáde jáde jáde jáde jáde Amen jìnnà. ìwé mímọ́ sọ pé tí bàbá bá sọ yín di òmìnira láti ìṣẹ̀ṣẹ̀ ìlọ gbogbo tí ẹ ò lè ṣe kẹ́ sí máa ṣe bẹ́ẹ̀ ni yóò sì rí ogo ní forúkọ.